orílẹ̀-èdè Russia ó mà ti fi ọ̀rọ̀ síta lórí awuyewuye tó ń lọ Nàìjíríà àti ẹ̀sùn tí wọ́n fi ń kàn wọ́n wípé wọ́n múra láti ran àwọn alágbára tó fẹ́ fipá gbàjọba ní Nàìjíríà lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́wọ́ tí àwọn orílẹ̀-èdè Russia sì ti jẹ́ kó dìímọ̀ pé àwọn kò sì gbìyànjú láti ṣerú nǹkan bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ ni kò sí nínú èròǹgbà wọn láti fipá gbàjọba ní Nàìjíríà nítorí pé àwọn kì í dá sí nǹkan tó bá ń ṣẹlẹ̀ ní ìlú onílùú bẹ́ẹ̀ rántí pé lójijì ni ariwo náà máa bẹ̀rẹ̀ sí ní jáde pàápàá láti ilẹ̀ haúsá ìyẹn ìpínlẹ̀ kánò àti ìpínlẹ̀ kaduna nígbà tí àwọn ọ̀dọ́ ilẹ̀ haúsá tí wọ́n ń ṣe ìwọ́de tako ìnira ebi àti ọ̀wọ́n gógó tó ná nàìjíríà tí ó jẹ́ pé àsíá ìyún fúláàgì orílẹ̀-èdè russia iná bẹ̀rẹ̀ sí ní máa gbé sókè tí wọ́n sì ń pe orílẹ̀-èdè russia àti ààrẹ wọn vladimir putin láti wá fipá gbàjọba ètò wa jẹ́ kí ìbẹ̀rù kú gba nàìjíríà ni pé àwọn ìdìtẹ̀ tó ṣẹlẹ̀ káàkiri ilẹ̀ adúláwọ̀ pàápàá láwọn orílẹ̀-èdè bíi Niger, orílẹ̀-èdè Chad àti orílẹ̀-èdè Burkina Faso ni ló jẹ́ pé ìgbàgbọ́ wà pé orílẹ̀-èdè Russia ni ló ṣàtìlẹ́yìn fún àwọn ológun láti gbàjọba àwọn ló sì jẹ́ kó ṣeé fún àwọn ológun láti gbàjọba lọ́wọ́ àwọn alágbádá eléyìí ló máa jẹ́ kí awuyewuye gba ìgboro wípé pẹ̀lú bí àwọn ọ̀dọ́ tó ṣe ń pe orílẹ̀-èdè Russia kan tó wá ran àwọn náà lọ́wọ́ Nàìjíríà láti gbàjọba lọ́wọ́ Tinubu wípé lóòótọ́ àwọn Russia àwọn ti múra o láti wá ran àwọn ọ̀dọ́ Nàìjíríà lọ́wọ́ láti gbàjọba lọ́wọ́ Tinubu àti láti ṣàtìlẹ́yìn fún àwọn ológun láti fipá gbàjọba nígbà tí ọ̀rọ̀ ń jà rìnrìn tí wọ́n sì ní ààrẹ Vladimir Putin ó ti múra láti ran àwọn ológun ẹ̀ láti ṣàtìlẹ́yìn láti gbàjọba lọ́wọ́ Tinubu ìní orílẹ̀-èdè Russia náà máa fi ọ̀rọ̀ síta nínú ọ̀rọ̀ àti iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ orílẹ̀-èdè Russia lórílẹ̀-èdè yìí in Russia Embassy ní ìlú Àbújá tí wọ́n fi síta ní ọjọ́ ajé tí í ṣe ọjọ́ Monday ọjọ́ karùn-ún oṣù kẹjọ ìnà ti jẹ́ kó di mọ̀ pé kò sóòótọ́ nu ìròyìn tó ń lọ nígboro pé Russia fẹ́ wá fipá gbàjọba ní Nàìjíríà tàbí ṣàtìlẹ́yìn fáwọn tó fẹ́ fipá gbàjọba wọ́n jẹ́ kó di mọ̀ pé orílẹ̀-èdè Russia kì í dá sí ọ̀rọ̀ orílẹ̀-èdè míì nítorí pé orílẹ̀-èdè kọ̀ọ̀kan ló òmìnira ara wọn ó ní ká ní nàìjíríà wà lábẹ́ ìmúnisìn russia sìn ní làwọn ọba máa sọ pé bóyá irú ẹ̀ tó wà ń bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn ní orílẹ̀-èdè olómìnira ní nàìjíríà àwọn ló ń dàṣèjọba wọn kò sì sí ní tó kàn wọn tàbí ẹnikẹ́ni nípa orílẹ̀-èdè nàìjíríà ní báyìí orílẹ̀-èdè russia àwọn ti sọ̀rọ̀ o lórí bó ṣe ń fi ẹ̀sùn kàn án pé wọ́n múra láti ran àwọn tó fẹ́ fipá gbàjọba lọ́wọ́ ààrẹ bọ́lá ahmed tinubu lọ́wọ́ títí ti jẹ́ kó dì í mọ̀ pé kò sóòótọ́ nù ẹ̀ rárá àti rárá o.